ìwọ tí wọ́n bá bí ní 90s tàbí after 90s o ò lè mọ fíìmù tí mo fẹ́ sọ nípa ẹ̀ if you were born in the 90s especially late 90s or you were born after 90s o ò lè mọ fíìmù tí mo fẹ́ sọ ẹ̀ in fact mo ní láti agree pẹ̀lú gbogbo àwọn tó máa ń sọ wípé 90s was the best wàláì òótọ́ ni. 90s was the best àwa tá a ṣe kékeré ní nineties kò ń ṣẹ̀yìn tí wọ́n bí ní nineties o àwa tá a ṣe kékeré ní 90s was the best talking about uh, the kind of films tá a wò nígbà yẹn mo rántí fíìmù kan báyìí nínú àwọn fíìmù ọlọ́sẹ̀ọ̀sẹ̀ tó máa ń ṣe nígbà yẹn ni it was in the nineties mi ò rántí ninety tó jẹ́ fíìmù yẹn mi ò lè sọ pé mo rántí ẹ̀ dáadáa ṣùgbọ́n there was a particular scene nínú fíìmù yẹn tí mi ò lè gbàgbé. àjímọ̀kókò baálé mi odò àjímọ̀kókò baálé mi odò àjímọ̀kókò baálé mi odò fíìmù yẹn mi ò mẹ́ni tó ṣe mi ò rántí táìtù ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé nínú àwọn fíìmù ọlọ́sẹ̀ọ̀sẹ̀ tá a máa ń wò nígbà yẹn ni nǹkan tó ṣẹlẹ̀ nísìnyẹn nìyí there was a man afọ́jú ni ó wá níyàwó kan tó love gan ìyàwó yẹn ń jẹ́ àjímọ̀ àjímọ̀ lórúkọ ìyàwó ẹ̀ yẹn so ìyàwó ẹ̀ yẹn wá wà nínú oko lọ́jọ́ kan ó ń ṣiṣẹ́ ọkọ ẹ̀ tó fọ́jú yẹn wá sìn lọ so ọkọ yẹn jókòó ìyàwó yẹn ti ṣiṣẹ́ lọ nísàlẹ̀ oko lọ́hùn so àwọn ọ̀rẹ́ ọkọ yẹn tó jẹ́ afọ́jú àwọn ọ̀rẹ́ ẹ̀ wá ń kọjá lọ́nu oko bọ́n ṣe rí ọ̀rẹ́ wọn tó jẹ́ afọ́jú yìí nìyẹn wọ́n wá wò pé ah, ẹ jẹ́ ká tiẹ̀ prank ẹ̀ ẹ jẹ́ ká prank ọ̀rẹ́ wa yìí ẹ jẹ́ ká tiẹ̀ pariwo pé ìkòkò ń bọ̀ ìkòkò ń bọ̀ káwá wo bó ṣe fẹ́ sá lọ ẹni tó já fọ́jú ni láwọn yẹn bá pariwo a ìkòkò ìkòkò ìkòkò ìkòkò ìkòkò ìkòkò ìkòkò tí ọ̀gbẹ́ni yẹn gbọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀dẹ̀mọ̀ ẹni tó fọ́jú kò mọ ibi tó fẹ́ sá lọ ẹran burúkú nìkòkò kó má lọ kọlu òun kó wá lọ fa òun ya pẹ́rẹpẹ́rẹ kò mọ̀ bóyá pa ọ̀tún lòun máa sá lọ ni o bóyá pa òsì ni ló bá dìde ó wá ń pe ìyàwó ẹ̀ ìyẹn àjímọ̀ àjímọ̀ kókò ó ń sọ fún pé àjímọ̀ ah ìkókò ìkókò ń bọ̀ àjímọ̀ ìkókò àjímọ̀ ìkókò meanwhile odò kan wà ní ẹ̀gbẹ́ oko yẹn bóun ṣe ṣáà ń fi ọ̀pá tẹ̀lẹ̀ lọ tó ń ṣe àjímọ̀ kókò àjímọ̀ kókò inú omi yẹn ló ń lọ inú odò yẹn ló ń lọ ṣùgbọ́n òun ò mọ̀ ìyàwó ẹ̀ ti wá ń gbọ́ àjímọ̀ kókò àjímọ̀ kókò nísàlẹ̀ oko tóun wà lọ́hùn ìyàwó ẹ̀ wá ń sáré bọ̀ ó ń sáré bọ̀ bó ṣe wá rí i pé ọkọ mi ló ti ń lọ inú omi yìí tọkọ ẹ bá ti wá ń pariwo ajímọ̀kòkò ajímọ̀kòkò bẹ́ẹ̀ nìyàwó ń ṣe baálé mi odò baálé mi odò ajímọ̀kòkò baálé mi odò ajímọ̀kòkò baálé mi odò it was a very interesting film mi ò rántí title ẹ o mi ò mẹ́ni tó ṣe but mo mọ̀ wípé nínú àwọn fíìmù star wò ní 90s ni àwọn fíìmù ọlọ́sẹ̀ọ̀sẹ̀ tán máa ń ṣe nígbà yẹn so ìwọ tó bá jẹ́ 90s náà bí ẹ bóyá 91 92 93 ó lè mọ fíìmù yẹn torí mo ṣúwọ̀ pé kò ń ṣe 96 gan early 90s ni ni time tá a wo yẹn bóyá 92 93 or 94 Ajimokoko baálé mi odò this is to give kudos to our actors láti gbogbo stage tí film tó ti pass through ní Nigeria, tó fi wá dé stage tá a the guys are really trying omi lè pọ̀jọ́ ka lọ láwọn ibì kọ̀ọ̀kan but we can see some improvement especially nowadays tó bá wo fíìmù yẹn if you know the title please write it under this comment section tàbí omi ẹni tó ṣe Ajimokoko baálé mi thank you